وكل ضلالة في النار والعياذ بالله إخوة الإيمان اليوم أصبحنا في العاشر من رمضان مر ثلث رمضان كالساعات ومدت لياليه السريعات وولت ساعاته كأنه لحظات إنها سرعة مرور مرور الوقت وعجلة إضاء الزمان يجعل المرء فيما يشبع الحلم فإذا تأمل وجد أنه في واقع وتذكر قول ربه تبارك وتعالى إذ وصف رمضان بقوله أياما معدودات الأيام والليالي تعمل فينا عباد الله فماذا عملنا نحن فيها إنها والله لا تنتظرنا ولا يؤثر في سيرها تقصيرنا ولو نظر كل واحد منا فيما مدى من عمره لعجب كيف مدت عشرات من السنين كأنها أشهر وكيف تصرمت أيام كأنها ساعات وكيف انقضت ساعات كأنها لحظات وهكذا حتى يقضي الأمر ويحل الأجل ويموت, ويموت أحدنا كما مات من قبله وكما دخل رمضان هذا وقد فقدنا أناسا انتهت أعجالهم قبل بلوغه ومنه من مات في سلط الأول من هذا رمضان وهناك أناس سيموتون قبل انصرام هذا الشهر فسيقتبس الموت آخرين قبل رمضان القادم ولهذا فإن من أدرك رمضان ووفق فيه للصيام والقيام فإن كل يوم يصومه وكل ليلة وكل ليلة يقومها فهو في ربع والغنيمة أيها المسلمون إن اغتنام الوقت في رمضان هو مبدأ نجاح العبد في الاستفادة من هذا الموسم الإيماني العظيم فكل ساعة فهي فرصة وكل حركة لسان أو خطوة رجل أو مد يد فإن الموفق يستتيه بنية طيبة خالصة لوجه الله أن يجعلها فيما يرضيه سبحانه وتعالى وأن يستثمرها فيما تكتب له بالحسنات الحسنات وترفع لهم في الجنة الدرجات أدركه نورا ani yi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́lẹ̀ ọlọ́lọ́ kọ́ máa bá aṣọ àgbẹ̀dá ẹ̀yẹ orúṣẹ́ lọ lẹ́wọ́ àkọ́kọ́ òun yóò parí lè ìdá kan nínú ìdá ramadan ti lọ mẹ́nu ọwọ́ dàbí wákàtí kan òru rẹ̀ sáré lẹ́nu bí ó síjò ẹwù àwọn wákàtí ẹwájá bí ìṣẹ́jú àyá ẹwù básìkò mú sí ń kẹjú báyé sí ń kẹjú tó wá sọ mẹ́yẹ̀ bí ẹni pé ńlá làá kò tó bá rò dáadáa yóò mú ní àrántí ọ̀rọ̀ náà bá ní pé láti ń Ramadan pé ayé a máa gùn dáa àwọn ọjọ́ péréte náà lẹ́fi gbà wẹ̀ kìí sọjọ́ tó pọ̀ nínú ọjọ́ péréte wọn náà lè sáàrìlò báyìí ìsáàrù aláàdáfihì basira òkùnkùnrin kò kó ní mọ́ mọ́ mọ́ náà ẹ̀yìn àrísí ọlọ́ àwọn ojú ayé yìí kò rí tí wọ́n kó ọrụ òun ti ẹni tí ó sì ní kan sí kòkó òkòjú lọ́wọ́ tì òun bá ti lórí wọ́n ní tí kó wá wá tàbáwo tí a ti gbogbo ní ọ̀sẹ̀ ní èèyàn sí mà pé báwo ni ọdún mẹ́wàá sí sáré lọ tọ́wọ́ dàbí oṣù mẹ́wàá báwo ni àwọn ọjọ́ ṣe sáré tó wá dàbí wákàtí bóòrùn wákàtí ṣe sáré tó wá dàbí àwọn ìṣẹ́jú àyá wọ́n ní bíṣẹ̀ ló ṣe parí lẹ́nu tásìkò kówó fi tó gbogbo ẹni tó gbọ́jú lásìkò Buhari ìjọba ẹlẹ́ẹ̀kejì ẹnìkan ó ti lọ ọdún mẹ́jọ ó ti parí nínú ọdún méjì ọdún mẹ́wàá nù ẹ̀pà lẹ́nu dé ọ̀lẹ́ òun ṣe ní náà kábọ̀tì wà ní ẹni tó wá pé àsìkò bá sọjọ́ ọjọ́ lórí àsìkò yára dọ́ àsìkò kíkún Jonathan ẹ̀kọ́ níjọ́ náà gbogbo ẹ̀nà ọjọ́ òní máa bí lẹ́nu ojú ọ̀nà wọn láti bí àná yìí bí máa rí mu ẹ máa wọ ọmọ tí wọ́n ní 1999

nítorí ẹ̀ gbogbo ẹni tí ọlọ́run kò ń jẹ oṣù Ramadan yìí tọ́lọ̀ ní kọ́ bára yìí tọ́lọ̀ bá fi ṣe kò ń jẹ pé mẹ́fílà rẹ̀ ó kí gbogbo ẹni ń gbà gbogbo kìí pa sánú jẹ ajẹ́ pé àwọn tọ́lọ̀ ní kó jèrè òun ti lẹ́ ọ̀nà àti oríire tí yóò fi sàǹfàní oṣù náà wọ́n ní gbogbo àsìkò kọ̀ọ̀kan wákàtí kọ̀ọ̀kan <coughs> àǹfàní ní fún wa gbogbo ìlọ́lẹ̀ ìmọ́dúnlóòtò ìlọsíyìn ìlọsọ́run tàà sí wọn àti gbogbo ìgbésẹ̀ tàà ń gbé gbogbo ahọ́n wa bí sí tí ń lọ́lẹ̀ ká mọ ewu kí láàfin sí ìgbésẹ̀ tá ń gbé níbo là ń gbé lọ ọwọ́ tá ń nà kí là ń nà sí káàfin tọrẹ ni àbáfin lóye àbáfin tọrọ bára àmọ̀ ìgbìgbè ò ẹni tọ́lọ̀ bá fi ṣètò jẹ́ tó sì lẹ́nu ẹ̀rí òun yóò gbà àwọn nǹkan yìí síbi tí yóò dùn mọ́lọ́run yóò fi sàǹfààní níbi tí ó ti kọ dáadáa fún tí ó ti rí àgbújá kò sí lọ́dọ̀ ọlọ́run tí ó bá sí lẹ́ni tí ń kírò ẹ̀rí tí ó mọ̀ tìláwà tó wá tó parí tìláwà ó ti rẹ́mọ̀ ìgbàkáàrù tó tó kọ ìgbàkáàrù ó ti rẹ́mọ̀ sàdúà yóò tọrọ orí ayé àti tàǹkìyàmà tó bá tó rí pé á ah, òun ti gbìyànjú nínú tí òun fẹ́ ṣe fẹ́rù òun ti ṣe nínú ìbádà tó jẹ́ sí pé eré ara rẹ̀ náà lọ́mọ yóò wá gbìyànjú pé ìbádà wọn ló tún sí tí ó tún sàn kan ọmọ làkejì ó ti ṣe ìtọ́ pé eré ara rẹ̀ nìkan lọ́mọ ó ti láwà ó yẹn fílà ó sàdúà yóò wá sí kí ni ó wá bẹ̀rẹ̀ sí ní máa sàánú àwọn èèyàn o lè sí aláwẹ̀ lẹ́nu ẹni kébi ń ta kókó lóúnjẹ ọmọ òrukàn kọ́ ràn wọ́n lọ́wọ́ ẹni bùkátà kó bá bí ya bùkátà rẹ̀ yóò mọ̀ sí ní yìí náà kódà ààrẹ náà ni pé ẹjẹ́ gbówó kalẹ̀ sponsor program ẹ̀pẹ́ àǹfààní òfin kò lérí iṣẹ́ nìkan àǹfààní gbogbo àwùjọ ni bó ní mo sì lù mọ́ rẹ̀ ìwọ́n tó sí kíni tí wọ́n náà lówó rẹ̀ láti fi ṣe àdúmọ̀ láǹfààní ní oṣù tún lọ àsìkò wa káfẹ́tì ìlú ká mọ́ fi wójú rẹ̀ lọ́wọ́ ìgbìyànjú wa iyì ipò tọ́lọ̀ gbogbo ẹ̀ká láti yan bí àbùkátà òyìn ẹni wà ní ìgbàgbọ́jẹ́ bí kò fún ká mójò mú wọnú àwọn mùsùlùmí wọ́n ní ẹni tọ́lọ̀ bá ní kí nǹkan méjèèjì yìí kọ́ papọ̀ fún ẹ̀mí ààrẹ ó ní dáadáa gbé sí ó lẹ́mí ààrẹ tọ́jú ó tó wá sí ẹlòmínà láǹfààní pẹ̀lú orí àti dáadáa àti sàárà wọ́n ní báyìí ẹni tọ́lọ̀ fi rí tọ́lọ̀ tọ́lọ̀ ọba tọ́ ó sì orí tó pọ̀ lọ́dọ̀ náà afákan ni salamun nínú rahmani tó ti lọ ìgbà tó ti lọ wà kọmọ àdìkú yẹn bọ̀ kábàámà àfáàní sàlámù aláṣáàrù síyá nípa ìnáwó ọlọ́lọ́run kan wọn bá oṣù àwẹ̀ torósù náà ní àmáàlù mẹ́lá rahmani kúlẹ̀ àmáàni á ìfọkànbalẹ̀ ní látọ̀dọ̀ bá rahmani gbogbo tí jẹ́ fọkànbalẹ̀ lábàámi fàyín fàlẹ̀ yàtí ayé àmúkẹyọ alùgbòrò lè tí ọjọ́ rẹ̀ ní ìtọ́bá tán tọ́tọ́ lójijì fàmẹ́lì húsùnmi kọ́lìbí àlékẹ́ bí fáàlì à ọkàn lórí pọ́lọ̀ mi kò ní tà kó tó wájú sí bá gbogbo àwọn tó ti gbọ́rọ̀ wa lọ́wọ́ ní mẹ́wàá àkọ́kọ́ yìí bá lọ́wọ́ ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة أقول ما تسمعون وأستغفر الله لي ولكم من كل ذنب إنه هو الغفور الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا كما يليق بجلال ربنا وعظيم سلطانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أيما يوسف أول نصر رمضان أسوى القرآن ìkọ̀ọ̀kan lórí ọlá tó wà fún àwọn ẹni ọlá tí ẹ̀ kùránì náà ẹni ọlá tí ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọwá pa ọlá nínú ọlá tó wà fún méjì ọwá papọ̀ sí ìkanáà ó ní ọ̀sìyàmù wal Qur'anu yashfa'ani lil 'abdi yawm al-qiyamah ó ní àwẹ̀ tẹ́rí yẹn àti Qur'ani wọ́n sì pè fún ẹrú tó bá dọjọ́ ìkìyàmà yakunu siyam àwọn ọmọ sọ pé ayọ́rọ̀b ọlọ́ọ̀bá mi mọ̀láàkì òtò àmà wà ṣẹ́hwẹ́ta fọ́ṣàfẹ́ ìyẹ̀fì ọlọ́ mọ̀hánà fún

ẹ̀yà àdúmà lẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká gbájúmọ́ Kùránì ìlú pàápàá jùlọ nínú oṣù yìí ká sì mọ́ ronú sí ìyẹn ni pé agbọ́dọ̀ mọ́ gbàgbọ́ yẹ táǹkà gbogbo táìmù bá bó sì ká fi gbàgbọ́ díẹ̀ nínú bá translation náà bá gbé ni báwa ò dín òfin ilé ìgbà míì ọkọ̀ sọ pé ah, mo fẹ́ mọ tí kò ní ìyẹn sọ yìí jẹ́ omi ń sọ ẹni tí bá rẹ lóṣù kòránì látara tó jọ mọ ojú ọ̀nà aburú tí ó lè sọ́ra fún yeji jẹ́ ọmọ yóò jẹ́ kó mọ hikima ọlọ́run ọgbọ́n tó wà níbi kọ́lọ̀ ọkọ̀ nǹkan báyìí fún ẹmọ́ jẹ́bì kan báyìí àti ilé ìkẹ́débẹ̀ ọgbọ́n tó wà mẹ́ yóò jẹ́ kó lè mọ́ yóò jẹ́ mọ títẹ́ bí lára àwọn mọ nípa bó ṣe fa àwọn ẹrù rẹ̀ lọ́rẹ yeji sì jẹ́ mọ dídọ́ba ṣíṣe nípa ìfìyàjẹ ẹlẹ́sẹ̀ ó sì jẹ́ lè mọ agbára ọlọ́run nípa ìgbá aláborúmú tó bá sí tán láti fìyàjẹ́ yóò fi kó lè mọ àánú ọlọ́run tó ní sáwọn ẹrú ẹ̀ yóò fi kó lè mọ ìmú ọlọ́run ọba bó sì gbòòrò láàrin àwọn ìdẹ́ látara ìrọ̀rùn sí ààrẹ ni yóò máa mú yóò rí bí ọlọ́run àwọn rẹ̀ lọ́wọ́ àtàwọn rẹ̀ yóò mọ ọlọ́run ìgbórí ọlọ́run agbára ọlọ́run tọ́jọ́ sí pé kò sẹ́ni tó lè gbọ́mọ lọ́wọ́ náà ta látara ìrọ̀rùn sí ààrẹ ni gbogbo ìlú yìí yóò yóò mọ pé ọlọ́run ìgbọ́rọ̀ rẹ̀ fẹ̀ kò sí nǹkan kan tí ń dún tí ń kùn tọ́lọ̀ ọgbọ̀gbọ́ yóò gbogbo lè mọ pé ọlọ́run kò sí nǹkan tí ń bẹ ní abẹ́ sánmà látòkè sánmà lábí omi abẹ́ ẹ̀lẹ̀ tọ́lọ̀ ọgbọ̀ yìí èyí tó wà lábí òkùnkùn rẹ̀ kò sí tọ́lọ̀ ọgbọ̀ yìí látara ìlúsí kùránì ni àwọn ọ̀mọ́lẹ̀ yóò mọ̀ tàn sí lọ́pọ̀lọ́ ìlú yóò mọ̀ sọ torí ẹ̀ kùránì dọwọ́ wa kùránì dọwọ́ wa ẹ jẹ́ ká rẹ̀ ká sì ronú sí àwọn ìtumọ̀ rẹ̀ ká sì lu àwọn tí ń pa wá pé ẹsẹ̀ yìí ká máa sí kọ́mọ̀ jẹ́ sí pé kíkàtà tó ka kùránì á tún lọ sí kiri ara wọn ìgbà tí ìyẹn bá jẹ́ alábòsí tí ó fa àbòsí lẹ̀ tó sì ní làánẹ́tò lọ́rí alàgbọ̀nìyàn lánàá náà kọ́ wọn sẹ́mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ kò ní dáa kò ní dáa kó rí ẹ ká pọ̀ ní tìláwà tó Quran láwọn ọjọ́ nínú oṣù yìí àwọn ọjọ́ náà ni àwọn àsìkò tí ẹ máa ń kéré ni ẹ jẹ́ lọ rí tó ń pẹ̀lú ààrẹ tó ní pé á ẹgbẹ́ dúmọ́ tí kó dáadáa orí lára yín pẹ̀lú yìí tẹ́ màá wù mo fẹ́ tó yí lágbọ̀n tó gbọ́n wọ́n sì bàbàrà rú kẹ́lẹ̀ ẹ bàbàrà kùránì rẹ̀ wọ́n lé lórí rẹ̀ ẹni tó bá kùránì sí tó lọ́gbọ́nà rẹ̀ tó dé nínú àti wa ní kùránì yìí yóò sì kò fún ọtọ́ bá dọjá kìíyàmù kíka kùránì tìláwà àbí kìrọ́à kìí ṣe ìtàbọ̀ fojú o pákẹ̀mọ́ wá kò nínú táwọn ọmọ ojú à ilé ìṣe tìláwà bóyá yẹn lè gbalada tó wu kòrá dìde ṣùgbọ́n kò ní gbalada tó kí ni ń tìláwà etí rí gbogbo rẹ̀ ọgbọ̀dọ̀ wọn yí ewu padà nígbà tó wọn ń tìláwà Al-Qur'an Al-Karim yẹn gbọdọ̀ wọn yí ewu padà ẹni bá gbìyànjú ẹ̀yìn ló rí pé àwọn kan òròjú ó ti kó bá wọn ìrẹ̀wẹ̀sí ọkàn ó ti dé bá wọn lẹ́nu gba wọná lẹ́nu ọjọ́ mẹ́wàá ìkéré lẹ́gbẹ̀jọ́ méjì ìjọ mẹ́ta tó ti wá ní ẹrù ugbó ní ọjọ́ sí ṣe rí nígbẹ́ níbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ nísìnbá ìgbò ní wọ́n wá jòkó tí mo mọ́ ká tó lọ gbàtọ́ wá fẹ́ rùkú wọ́n ṣe àdìdì wọ́n wá jẹ́ ilẹ̀ asẹ́ni sí rẹ̀ ní kìí ṣe ọgbọ́n lè yíò ìyẹn sáàbù sí bí ara rẹ̀ àyàmà báwo ẹ̀rẹ́ ṣe jẹ́ àyàmà bẹ́ẹ̀ ni kìyàmù rẹ̀ náà jẹ́ kí ni àyàmà máa dùn dáàtì àwọn ọjọ́ díẹ̀ náà ni ìtọ́nà fún wa ní àlàáfíà àsìkò táyọ̀ zaka rẹ̀ rí àsìkò táyọ̀ zaka rẹ̀ rí ìgbà tó ọrọ́jú kí lè sí kí ló sí ọ sí ọsítà lọ́dá ní sí pé ní àà ah, kí n lórí ádámú tí mo kí òun lójú kọ́rẹ̀ wíwá yìí tàbí ọ̀sẹ̀ kò sí ẹ̀kẹ́ àìlẹ́mìí àti ṣe náà ní dá wàhálà lẹ̀ ìgbàtọ́ bá jòkó tí wọ́n mú kí akéwú lọ́wọ́ kí lè gbọ́ sí lọ wọ́n kí wọ́n yí sí àsìkò àbúrò tẹ fóònù ẹ̀rọ ìfẹ́ lọ́wọ́ tẹ fóònù báwọn ń bá fẹ́ rúkú yóò ṣe wá tẹ̀lé à ń síra wa òun lè léyò ẹgbẹ́ bá gbìyànjú ká tí mo bá yi, mẹ́lẹ́ mẹ́wàá tó lò yìí èyí tó kárí a n ń pa kúrú kùránì lápá tó pa bá parí ilé ìyá tó parí àtún parí ó kéré jù káti ẹ̀ka kùránì mẹ́ta nínú oṣù yìí wọ́n ní bá lo wákàtí mẹ́ta lójúmọ́ fún kùránì tí ò fi ṣe mẹ́ta yóò parí kùránì mẹ́ta nínú oṣù yìí bá a ká gbìyànjú ronú sí ìtìmọ̀ rẹ̀ ní sọ̀rọ̀ jù ẹ wò ó níbi tí ẹ̀mí òwe kan sì dé tẹ́yìn lọ takùrá ní kọ́lá kò ní ìlú 30 minutes tí ó fi ṣe kìí tí ó tún fi gbé fóònù kò ní ìlú 30 minutes tí ó kìí fóònù tó jẹ́ sí pé táàmù tó tún wá lọ fi fóònù ó lè tó ìlọ́kùn méjì àbí ìlọ́kùn mẹ́ta bí tọ́yẹ fóònù kakùrá ní ìtí fóònù ń ṣe yóò fẹ́ wọn mẹ́sìgì ilé wọlé àwọn kìíní kìíní àwọn gbọ́ àwọn àwọn àti wọ́n fẹ́ ka kùránì kọ pa fóònù kò gbé kí fóònù jìnà sí ọ máa fi ti ẹ̀rí ńgbà tó bá fẹ́ lẹ́sì lórí dáadáa abẹ́lẹ́ ọ̀gá ọba àlùkẹ́lá kọ́rọ̀ ẹlọ́wọ́ láti lè gbájúmọ́ tíra ọlọ́ọ̀ba láti lè ṣiṣẹ́ tó ń bẹ́ẹ̀ kó sì ọsùn lè kọ́lọ̀ jí kó sì jẹ́ àwùjá ìdára fún wa kọ́mọ̀ jẹ́ ìbàlejò owó fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yìn oríṣi ọlọ́run gbogbo ẹni tó lọ bá fi ṣe kò ń jẹ́ nínú oṣù yìí o kò ní fi kò ní fi kò ní máa kí nígbà tó bá wo a ọlọ́run ní bó lẹ́nu bó ṣe máa sọ pé eré yìí ìgbà tó bá ìgbà tó bá ó ló sùn bá jìnà nípa ọmọ kí la ilaha illallah kí ni tí máa sọ látù kọ́rú nílẹ̀ náwó àbí ẹ̀kọ́ ni ìtò súnmọ́ jẹ́ ìgbìnà àsọ̀látù kọ́rú nílẹ̀ náwó à wọ́n ní onímọ̀ sùn lọ àwọn asinilọ́nà wọn ti pọ̀ gan bó lára yìí ṣe ní gbàpàjẹ́ látara ló bẹ́ẹ̀ látara ló bẹ́ẹ̀ wọ́tọ̀ ọ̀pá tó bá fẹ́ sún ọwá sùn wọ́n á kọ́ lọ́wọ́ ní fi jẹ́ nǹkan kò bọ́ láyé wọ́n ẹ̀dá kan bí abọ́ ṣiṣẹ́ níṣẹ́ níṣẹ́ pé ìpínlẹ̀ gbé nìsí náà ẹwọ ẹnìkan ládàá ládàá yìí náà ni àwọn kí kan àìsàn gbókù kan ti kú sójú ọ̀nà wọ́n wá àwọn kí dé wọ́n bá ọkàn náà wọ́n ṣe ẹran sáìsì ibẹ̀ ni kú ti dé bá sí ìta àádọ́mọ táwọn ṣe nu táwọn fàṣùkò láre ohun tó lọ tó bá ti lè bá sójú kúńkọ́ ẹni bá sì ti fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ráre náṣúlà kò tẹ̀ lè táàrí pé ọ̀dà yìí àwa fẹ́ wá ẹ̀rí kíláàsì wá fún pé káàbùn pé táàsì kò sílẹ̀ tó burú jẹ́ kò báàjì ní gbogbo eléyìí tí àwọn tó gbogbo ẹnu tọ́lọ̀ fún wa hán táwọn fún wa táà fi ń sọ̀rọ̀ sáàmù pàṣẹ ìṣòro rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀ láṣẹ ìṣòro latus aluna yawma ilé àmì nàí ìbẹ̀rẹ̀ tá a fún yín ọlọ́run á bẹ̀yìn o ìdẹ̀ra ní ká lè sọ̀rọ̀ àwọn kan mà ní ahọ́n bíi tiwa yìí náà wọ́n kà á fún ah, ah, ah. olè ní kẹ́lìmọ̀ kan pè jáde ká gbọ́ sọ̀rọ̀ pé ìdẹ̀ra ni bẹ́ẹ̀ ni gbogbo tó lọ́wọ́ àwọn létí lójú lápá lẹ́sẹ̀ nímọ́ gbogbo ẹ̀ náà wọ́n béèrè bàbá sí ló ó dọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa torí ẹ̀ tá a bá rí gbogbo ojú tó ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ yóò lọ rọrùn fún wa náà láti lè mójútó ètí jẹ́ náfìlà ẹdí gbàgbé al-hadith al-qudsi wa ma taqarraba ilayya 'abdi bi shay'in ahabba ilayya mimma iftaratu 'alayhi ẹrú mi ò lè fi nǹkan súnmọ́ èmi ọlọ́run tí mo nífẹ̀ẹ́ sí ju tí mo ṣe ní ọ̀rọ̀ yẹn lórí lọ wa la yazalu 'abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba ẹrú mi ò ní ẹkùn yóò mọ̀ tí àwọn nẹ́fílà súnmọ́ mi títí nífẹ̀ẹ́ rẹ̀ nípa ni nẹ́fílà tó jẹ́ sà nínú oṣù rọ̀mọ̀dọ́rì tí anábì ní máa ń sọ̀rọ̀ máa ìmáàmì hàtà yà sọ́rí kò ti gbà lẹ́rú kì í àmú léyìnà ẹni bá kírun á sáà pẹ̀lú ìmọ̀ọ́kù tó fi parí wọ́n kọ́ ládàá tí ó gbogbo ní méjìlá ni wọ́n ṣùgbọ́n ẹni tí wọ́n ń jòkó kẹ́wọ́n ti kí mọ́mọ́ orúkọ tó jọ ìrẹ̀ ìrún ti òun bẹ́rù pé ìgbónù ó bẹ́rù ọdún tí nù iná orí àfíìdú ní àfíìdá wọ́n àfíìdú kéèdà ìdí táwọn Yahudi tí wọ́n sí lọ́jọ́ sátọ̀dé àwọn aláwọn ọdún wọ́n lọ àwọn kalẹ̀ lọ́jọ́ fúráìdì wọ́n wá lọ́jọ́ sẹ́ńdì wọ́n lọ péjà ọlọ́run torí ká sìntọ́tọ́ àti tọ́yẹ kámọ̀ pé wàhálà ìdàmú ìwásámú tàràwí sọ́látù tàràwí ẹgbẹ́ tí mo bẹ́ ní tẹ́lẹ̀ ní ìwọ́n àti sinmi ní iṣẹ́ ni eré kan ló bá dé ẹ̀yìn awẹ́wà àwẹ̀ ẹ̀fẹ̀ àbí ẹ̀fẹ̀ ló bá dé fàájì kọ́ ìyó ṣiṣẹ́ iṣẹ́ àti làágùn tara ní ẹni bá wá ṣe tó ṣiṣẹ́ àti làágùn ètò ti wá lọ ti tó wá dojú àlùkìyàmù ògùn yẹn wàhálà yẹn ti lọ yóò wá kó adùn tó wá dojú àlùkìyàmù ẹni tó wọn bá fi ń ṣeré tó fi ń ṣèrànù àsìkò wọn náà ti lọ mọ́rún náà lọ́wọ́ nù ó wá kó àbámọ̀ fún tó lọ rẹ̀ tó wá dojú àlùkìyàmù abẹ́ náà lọ́wọ́ àríkẹ́ọ́lá fọ́rọ̀ wá lọ́wọ́ láti lè máa rántí ẹ̀ láti lè máa dúpẹ́ orí tọ́lọ̀ sí fún ọlọ́pọ̀mọ́sẹ̀ àmì aláìmọ̀lẹ̀ ohun ìdásọ́lá ti fún yàtọ̀ ọkọ̀ ọmọ Bueno.